ẹ̀gbọ́n ni máa wà àpá ìṣàlọ́ ẹ̀gbọ́n kan ní máa yáṣọ ní ìdù al'adha ó ṣe ẹnihu ní ọdún 1436 ó ṣe ẹnihu September nyɔnu méjì september 2nd 2016 karatu ayi ŋini ya edziɖuɖu asiane kui evi suratu tɔha aya kale kadu dziŋɔ yele si aya 125 ingini adabi tubi ujaya 124 waman a'rada an dhikri among adabi duku أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره ونحشره يوم القيامة أعمى نعم بوها لكي قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم na ومن أعرض عن ذكري تبارك وتعالى ni ene du ki mejuri kinyo bare aye mite oyo akola yene du ki mejuri kinyo bare aye muteba enwa sharia ojo kuma de في تفسير البغوي تفسير البغوي ويجي أقول يسأقول تفسير لهم ما تي أنا يوا محمد صالح بن عثيمين رحمه الله أقوى كاتوني نيني يعني تفسير كي يجي يوا تبالي yíyá ìtúgbọ̀ kò ká kó ní abígbòlónú gbóló ìta yẹ́nìí àti almajiri tafsiri kuma advice ye turukuwa ta bulunu tulipa kushaka ci tafsir ibn kathir ubi tafsir ibn kathir tafsiru mun kuma advice ye kuwa ke lonu ci tafsir al-bagawi tafsir al-bagawi an tafsir le aba ma cha gburu nku ni ta ki jeun agbeyune ni ya kem ki engi kika ki ya recommend ani tafsir lele icha ka shi anan yawa muhammad nasiruddin albani rahimahullah ma to ni na bana lele gwami tafsir i similar comment olo la bana lele ti on ka e so if you ataka da tafsir lele wa man a'rada an dhikri ene ki meyidu tinyo bareya te itafsir lele ni yani alquran falam yu'min bihi wa lam yattabi'hu ana duki me yuri tinyo bal qur'ani te ki ma di imani ko qur'ani ni iya chale bo qur'ani men arada an dikirire chon me gbo wa ji kuma cha tuwa tane tane ka cha gbo mama ma ki men arada an dikiri bodu kuma ke li ke me yurida ke ma mo turuke ba mo ne kili ni ke ma tidun to wa shi mana ara da an zikiri wa digi tinyo ba da yawo zote to mana ara da an zikiri na ki mi dur tinyo bi zikiri te mo ka mo na ja ki zikiri kuma ja ki ni kuma ja ti do ko yo mo ka mi dur tinyo ko yo yo na do ni fa inna lahu ma'ishatan danka o do e o duniya ya anya pirima ka ja kawe ti anya bo fulodo gi ma ne ka wane ka ja ka ya de fulodo in ya yare ne lai ki o yo ma ga o ga lai budu kuma mi yiri tinyo bari a oyo te oyo anya jenga chaka anyara mele oyo anya jenga anyara mele oyo anya jenga gba mele ko ka me manu ko ka alan oyo anya jenga ha chanya mele ola ke chama ya na he bobo ga ma ko mele oyo jenga mele le huye gbe turu ma de ngini abayo e me gangi the reverse is the case ngini ukola ìbókù máa mọ́la kó máa náà ẹ̀kọ́ máa bó ya náà ẹ̀kọ́ máa wáyé ẹ̀lúkó ìbókù máa mọ́la kí máa nù kọ́kù máa lágbà máa ní máa ń kójọ tó a máa níjú ọ̀nà alẹ́jọ́ gẹ́lẹ́ zikiri ma isi ẹni kama tí ni kuma ka yi cojú ojí tó dáàlẹ̀ àyà kùránì má tí ni hùnà kí cojú ń pẹ́ dọ̀rùn ẹni dúkì tí a ṣe bí dé àṣẹ kí àyà kùránì kí mú sọpọ́tù ẹ̀hùn dúbà kàmú kúmẹ̀ dàbí àwọn tí gbò lítàfi èkó kojú ń kó yìí ṣe ń kì í tafsiri ibùn kafir yìí tafsiri tabari yìí tafsiri ọ̀nà yìí a muhammadu aminu shinkiri tó yẹ kí màdó àdúrà olùbẹ̀yàn fi ìbáhìl kùránì bil kùránì ishan kishile ki tafsiri yawa jami ahkamul qur'ani tafsir qutbi abaki tafsir al-jalalaini abaki tafsir al-bagawi abaki tafsir al-baydawi abaka ibn abbas tafsir nya um duku ta ko jin abana le tafsir duku me da biya kare ba in dai ki mu bid'a ya tini to ki support un ko ba tafsir duku me da biya kare ba shi dai ki mere un ko be kwafi ko sami tafsir shi gbiti ta kai tafsiri yake ya sofote bita do am tafsiri yake ya sofote bita don mu because ami mu'tazila ta malami tafsiri ma go al-kashaf de ami ami mu'tazila ta ma ko yi sofote akida yema alikum ago tafsiri sawi de sa sawi ala tafsir jalalain tabuti janiya ma tafsiri ne alikum tafsiri na tafsiri kuma mako oje ki bayani tafsir jalalin amma ne ki koyi ba shi ne ki ni akida tarikatu tijaniya to dale ami bayani duki adu ugbe boba ujile chale ju akida yekun de hule le adu ya kimi gani ko to dale wa man arada an zikri tafsiri kan akojin le tafsir la bagawi yani man a'rada an zikiri ay man a'rada anil qur'ani shin kamar da bi tafsir ibn kathir man a'rada an zikiri ay man khalafa amri ojú ṣe àgbẹ̀ni ẹnẹ́kì mú kọ́ mi dúró wọ́n máa ń zẹ́tùhù aláàrọ̀ tó lé ẹn kùdú rọ̀gú ńwónú ṣẹ́mi ẹnẹ́kì mọ́ ìmọ̀ ẹ̀hún lẹ́ kì mú dúró ẹnìkì tẹ̀sírílẹ̀ kò yí á tẹ́wọ́ kàá kí ni àwọn olóòtú fi tẹ̀síìrì òmúnẹ̀ àmì tẹ̀síìrì lábẹ́nà àti tẹ̀síìrì ọ̀nà yìí wa muhammad nasiru asaadi ọ̀nà yìí ibn baz rẹ̀ ẹ́ èyí tẹ̀síìrì ẹ̀hún yẹn ni mẹ́n àárọ̀dà àn zikiri ay mẹ́n àárọ̀dà àn kìtàbí alẹ́zíyẹ tẹ̀sẹ̀kẹ́rù bìí jẹ́mi ìlmọ̀tọ́lẹ̀ bìlá àlìyà ọ̀tàkàdá ni kàmẹ́wọ̀n mẹ́mẹ́lẹ́ dúpakúṣakárojú ẹ̀wọ̀n ọ̀dọ́mù kúrán lẹ́bìjì rẹ̀ wọn so ọgbọ́dúwà ni malumi tafsir gaba daya in kaluma jojin woji an zikiri ya miki daya ba joyi ishariya wajo la ilaha illallah shariya wajo da mu subhanallah shariya wajo da mu hasbunallah shariya wajo da mu subhanallah bihamdi subhanallah alazim ariya wajo da mu allah akbar shariya wajo da mu ọgbọ́dúwà ti zikiri da mu amma yi muka shamen yi lema wọn ka emi da mu ibodan as-salat shariya wajo da mu wala zikrullahi Allah tabaraka wa ta'ala yanihi we ameke cho iho eh, amado e suratul eh, ankabut bu akimis salata utlu ma uhiya ilayka min kitabi rabbika wa akimis salat inna salata tanha 'anil fahsha'i wal munkar ojo akinihi eh owo ba ya nu ne yubi ba me nga buta

weke mejuju tinyo bariyawo jote ay alquran fa inna lahu ma'ishatan danka wala ba sidi kehu dwe pirimadu udwe pirima kide ba ba ka eh, to aka sili wuro jele mana un sola kana kai ole ki bobo akwan bole ki bobo lede mayani udwe pirima kide ba ami mali ne ba mayani shishu dunia ni ya du de pirima len ehuji ohun yà ń yá dóde ẹ̀fìrí má lẹ̀ fa inna lahu ma'ishatan donka e, e tafsir ibn kathir mai ni donka ai fi duniya e ho duniya e mi kidai ohun yà ń dóde ẹ̀fìrí má ẹn kì ẹn kò má kàn wọ́n tafsir mi rẹ̀ lakin ho duniya wala kum aninata lahu e don wa won tabaki tige wa duke mu bi duki qur'ani e angon ni e du tabaki tige ohun se mi kinu ado akini tranquility wango ne bi taba ki tiye aliko to fa inna lahu ma'ishatan banka baba yani a banka shi akinihi da bane ko ko a amado sufyan bin uyayna ki ba bayanihi ma'ishatan banka shi akini yabiku alaihi qabaru kabari na ya ki mamani udunwe kabari an ya ki ma hatta takhtalifa adla'uhu taki amikeli ba ma hola mari en kimali ne da kare yenihi udu epiri male shi keberi o ma du ngene ehi keberi o ma du epiri male o ma du ngo ma du abu musnadin ma hadithi ile pala ya chi tafsir aya ikide ana ya chi tafsir aya ikide ile ainihin dabalki wa kugo abu hurairah radiyallahu ta'ala anhu annabi sallallahu alaihi wasallam ainihi mami mu'mini duwe kabari ba mamu da ti ologwe oduha amelaiku kuma welcome kuma welcome ba shi melaiku ogbo mete wa ma je kabari mu ma na welcome mu'mini dawe kabari amelaiku mai kabari gujaga mu ma jo ma welcome welcome welcome welcome ma ikebere ma ucho ya kwa ndabe na akine gbakusu nulume gwela ba yanhi atadaruna fi ma unzilat hadhihi alaya annabi ka yani mashin man ma da ya rubu ba ya lade fa inna lahu ma'ishatan danka ma du be tiri ni yani atadaruna mal'ishat mal ma'ishata danka o du tiri ma mashin man ma du o du tiri ma ka ya la kai qalu allah wa rasuluhu alam ma ina ojo kunu shehu matuli annabi sallallahu alaihi wasallam yana mai shata don ta mithlu kuma ma ba azabul kafiri fi qabrihi azaba ko jwadun a kafiri kabarin yiromo yani wallazi nafsi bi yadihi ugabo fa yana kimi mi dufa on innahu la yusallatu alayhi 99 tinina amejo amejo payu payu okeka uh, chikwe hideli umma chinya kerebo ene akafiri kuma do hikabari atẹ̀lẹ́rú náà mẹ́tì mí mẹ́mẹ́kùnmọ́dọ̀ kì mí abárẹ̀bẹ́ lẹ́sàrẹ̀bẹ́ tọ́ etí mẹ́yàmẹ́ àmì sàádẹ́mí tisa atawa tisuu na haya ejo ejo kume moyo ko gai on aka omero mo li kulli hayatin sab'atu ru'usin ame yuleba ukai ho yime bi ale abe ji je se ko ya no yime bi ni ona ogoro emi oyele ma leyo oyimo lu ni ugbe ta yali pa yo kene ni ki yali kume gai ko yo duru kume akini egi ga-enwe ọnụ gị mebi imi e ka ọjọọ mmụrụ agwọ ọnọgọdọ mgbeta ọnọgọdọ ya na mkpa imi subhanallah mafanu ili amu na ejo du odun du odun ili alikum yanhi yanfaquna fi jismihi wa yasta'unahu ila maana ruko bugu ta kele kitakwa en kuma do akini hi na yi shaitan ban kare amma hadisi gidai e ka ka ni bi kola gidai ba ibn kasiri ko en ni ke je ci ga tuwa mi sahabe ko go amma rafuhu go kuma de ke da hadisi lil lil lil isnad akare ba ni bi rafuhu munkaru jiddan mun ko kola da ije ci ga kini isnadun itto kola ga dun ga kuba ni bi ni ko alaikum so alkidaire ayan mu adama ishe ta zan ka me ube pirima ini ke chu e pirima ye ya ni ke che pirima ojona imu da pirima ye ojona that is azaba ye kabari de ya mu de pirima ye hile e do ma ke ma ni ka ta ba ke de does does not mean ka kini e bi mo aje un ku mai yin ṣùgbọ́n kẹ ọ amẹ́lẹ́kà mẹ́wọ́n gbígbí kura ni ìbúkà mẹ́wàgbálẹ̀ àmẹ́wọ́n tí tọ̀bàtà dàmà lè dá yes ṣe ń kọ yọ́mì nà mọ́rọ́mọ́ yìí níbi sọ́lọ́lá alẹ́sọ́lá masẹ́dínà ọmọrù akẹrẹ fọ́ yọ́kà ókè níjà ọ̀làkìdà abọ́gẹ́lẹ̀ yọ̀rọ̀gánẹ̀ ìgbàkà yẹn àṣàrí àdìsílẹ̀ sẹ́dínà ọmọrù akẹrẹ fọ́ kà níbi dàṣí ìdí kákanẹ̀ gbòkì dàṣí wa tákì ìkà ń pàkúṣà káàtẹ̀ kìnà kìnà kìnà kìnà lójú ọba tó àwọn anabi sọlá sọlá sẹlẹ amọ gbogbogbò ọ̀nà kọlá níbi tẹ kínà kó ìṣẹ̀ ńmọ́jọ́ lè láti ṣe nira fún torí àṣì kóbọlá mádàṣe àṣì máa fún máa ń ná ìgbàlẹ́ lẹ́yìn kóbọlá mádàṣe. ń ni káyì olùṣọ́jọ́ onu kisra onu kaisar mayi onu kisra amunu jane rum onu jane paris amunu kàkàkiri ẹ̀ bá manya ọ̀hẹ́ kò máa jẹ́ yánn ọ̀hẹ́ kò jẹ́ dání wọ́n ìjọ́

ihe a yẹlẹ tó nájú ki ura àmà kìtì pẹ̀kọ̀ máa jẹ ọjọ́ ọ̀nà ọjọ́ nájú ní kọ́mọ́ máa iye wa ọjọ́ adùnwó ẹ̀mí tẹ́sán ó dùnwó ọmọ ẹ̀wà dókà akẹrẹ bọ́ ọ̀làlẹ́ àṣìbẹ̀yà ya kì dọ́gà a ni wọn náà ṣúrùhù yóò máa kì í àmẹ́ ti àmà yìí iye kpɔ ye kaa gɛdɛ ti iye kpɔ hɔ yɔ gɛsia k'i yu mi jiji ma gan nani kɔɔla taki aka ka rɔbi o on do lima asharitani ama ɛn si ta kɛ dumi kɔ ale ŋini k'i iye kpɔ hɔ wa kɔdɛ kun tuba fiirɔ a gan ne ŋuna si ko gbako do dumiya kɔɔla ŋa lahu ya adu hin kazalika atatika ayatuna abanele ŋa yawa ŋi wa kɛrɛbɛ yo fanasi saha ɛmu da ma yawa lɛ ɛmu gbenyo atama. we edihene keni qur'ani igilime joji ya tubiane u kanu do yele edihene keni qur'ani igilime bombe tawji ya ngo tubiane igilime gwa do do yele abe aku qur'ani tete chebie we kunga lulu ya edul muji qur'ani da qur'ani jibu taju e gbadu ama ba je ku ju meta yi oni ni qur'ani jibu gele ani mi o igi ma ni jibu ni gele we ku qur'ani te jijiro la mejo ke okay? ijilika mala ola mu ga jitala le qur'an ijilika do ye e o ti agbo ye agbo ye le ko le ma gbaji ni e be bu do ye bi hani suratul akaf mo ya bu ihe ho yi emi ha ka bu to ji emi suratul muhammad bu to ji ni sura meji le jali o sura meji o bubulu o nge o mo le engin ya ba ye aba agbo yi tabale yi e mu gbeyan annabi sallallahu alaihi wasallama isi hadisi kiwa kubu sa'ad bin ubada sa'ad bin ubada igbola kubu anabi sallallahu alaihi wasallam kunu tojo akini ma min rajulin qara alquran ene duki hal qur'ani ba takiye jude pai uko miti to mama ro ko ton murutoji fanasiyahu ingini mado mukuma ta juma qur'an lebi do jungen illa lati allah yawm alqiyama wa huwa ajdamu ẹgbàdo kẹne lẹ anya de kpọ ọjọ ọjọ ọkọ anẹba ọgá jẹjẹmù kìdẹ pẹ ní kàkà tsoro ká ọyọ kàtó agilẹ wudu kọrẹ la ńkpa kútsaka tsi kwara kwara yi ọgá abalẹsí de kọjọ kí mi tẹnẹ lọ lọjọ ọkọ anẹ. ìsọ̀rọ̀jọ̀ la ká fẹ́ mi tó yí jáde ẹ̀mí كذلك أتتك آياتنا القرآن بمتا كجالي ونسيتها وأتجان هم كلاكم أنا مبينيو النبي صلى الله عليه وسلم تعاهدوا تعاهدوا هذا القرآن فوالله لهي أشد تفلتا من الإبل من عقلها فهو الذي نفسي بيده يعني ما يجد فا قرآن ما يجبوتون كما كتو وكبو فاينك من مديهم قرآن أجد تانبونته تالو كراكو منك جدا بكتون فارسيتني haha ya gadu hece gadwa irin wuri ya lage turan turuke ma na ki muraja mato ne ya sheikh Jafar bin Adam rahimahullah ya ki so gamara mato ne ni ai na kara maka lawo olowe gba ji ku ebe tuma ne egbadu egbadu we amado we ma ni karatu na na dunga mo ne we no o na ti ngamo ne we du ki program babai we du ki program babai amata ba akere buwe onyi ku aka o aka ngenegun ni bole wa ngede habi aje ti take niki qur'ani niki je ti qur'ani wo mo bote ni kana yi e ba duke se ni bi qur'ani ma ti kuma lolo ya ti ka lolo ya ni lolo e qur'ani e gwane garam un je ne jurdu ki koji nigeria to jane saudiya niki niki competition e gbe ka mo ne ma mo Jafar Adam rahimahullah Jafar Mahmud Kano ẹlẹ́gbọ́n ǹṣẹ́ ni jóòrò tó ti ní kùránì tẹ̀jú ìdí pé mí kìrẹ́ ti yá ní saudiya òbílẹ̀ ọjọ́ kéèlé òun in admission láti di saudiya department of faculty of quran òun táàkì ìyáṣọ ìyáṣọ ń ka òun pa mi ṣe ìpìlẹ̀ dédé àmàṣe classmate yìí àmàyáṣe school dàmà alùkẹ́ màkí o ọjọ́ bless yóò nǹkan mọ́ ọgẹ́lẹ̀ ọjọ́ bless ṣe ìpìlẹ̀ dédé owó yẹ àìlè ẹ̀lẹ́kọ̀ jáfàr ma dúrálì ifọ̀ amado takada kàkà kọ ìpàkà tẹ́un kọpàkà takada ilé kàkà kọ agini fa in kada lil hausa jáfàr bin adami falin kogi yi na nazifi min nazili adami tẹ́un hmm. ka fún àmà kéjì kọ yóò ṣàmà ilé kàmà ní àmàlú nẹ ilé kò máa dúbà àti àṣì ní máa nìlé ní máa dúbà àti ní jáfàr bin adam kàmà dúbà anugunugusi nɔ maali nu ya ne kogi abo abe kogi amanugusi ni maali ma kɔ yɔngɔ bumu abane lɛ ya ne adama ya. gbogbo ma plan na ka dɛ ne ye bi ma ɔna tu nudu ɔyɔ adu ma ti kpa ma ti ni kpa ma kpa kɔkɔ mɛ abo yɔ mamuda ma kpa so akɔjɔ ake aseŋu yi dɛ to ɖa alɛ kuma akini hi ɛmi kur'ani ɛmi do todzi ɛdani mu gbenyɔ ìmɛ kɛkɛ todzi didi mi ama ama ɛtɛ saalu na mu do todzi wɔnaze ase mu do todzi abasa mu do todzi boyi ati ta ti ganɛ ɔ ɛgba mu ɛyɔ na ma ta kɛ ɛgba yi ɛka alɛ ŋa kama kini baya da ya gwa kazalika ataska ayatuna fa ojo gogene gogene lenga ya wa kada ba take dunyo ama to jafar mahmud adam ama tinini ha en ta ku ma adin we we ha abo yi ate eh ubo ke anya ubo ke anya tutu upo upo go ko ma tutu gede ke anya tutu egbele ya wo bigi tutu upo ta fa so tutu ta taale taale qur'ani gomo bo karatu du karatu ka program ate program ogane karatu gomo bo yes egba du ku ngalu to egba du muraja awon ba egba ku ngecha ti muraja ate ba ngalu moto kuma ku ungenenga ku nke ku wane gummi ti adumo he chane ti muraja qur'ani ba kai ungenenga len e le den hatta ma bubakar bubu inegbe bo kamo na chini tinini fatwa une eh, eh, eh, atikunwa amo na tinini madoji nini gbogbo har madoji nini up to one hour ìgbẹ̀gbàdé ní táìmù den tó ẹgbà kété ẹgbà kò ní free period ṣẹgbà kò ń gbàgbó mọ́tò tó dáhùn ẹ mú dùgbò àkíní ẹgbà dùgbò ẹjà ní mọ́tò ẹgbà mọ́ra ajé àkùrọ̀ àndàmọ́ ẹnìjẹ́ ń gbà ló ti ń gbà ló ti mẹ́lógòrè tó ní mẹ́lógòrè ṣàkíṣẹ́ sí ìrìn wọn

eliku yini onge aluti medu gudu onge bu mutu onge la na anachi baraja egbe bo tenku onge onge liwane omole ne bobo na adi onge di jona onge ani jini melu onge ada ga jini melu jini melu wa ko yini yini ojo ma jona ma free onge ne te doju taki wano mo onge jini melu wasi onge aoda so era ona era so ọgọ́ ìpàkẹ́ náà náwó máa ṣàjọ ká ní n'a bɔ a b'a yɔ ye wali fajiri ni a pa pa ha, dali hàn ẹlẹgbẹ amalu bí mo ti lé ní àkàmọ ẹwọn ẹwọn ẹwọn ẹwọn ẹwọn ẹwọn ẹlẹgbẹ mẹjọ alẹ amúnẹ kò máa nọdọ náà eli eli eli odi máa nọdọ náà ní ọdọ gẹdẹ uwe ha awe ka ekpukpuru anya uwe nọ na anụ enegị enegị kwuru anya maka pati ya gwụji eji olu ya lụrụ enyi kwuru anya ji chineke bara aja a oye gị n'eji bọọlụ ngwuru na ene kuma ene kuma daya ojo kola un ni gbinyo ki ko gba ki ko le bo ìyẹn abe akini ene ki di qur'an toji ta ki di qur'an le gbinyo abe akene ki ene ki tete numa ki mango numa le ni وكذلك اليوم تنسى أغلى يميني ما بقبنيو نعم وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى وكذلك نجزي من أسرف ogene le unga aduro mengene du kimona woda bai iguna daba meme ma do asrafa ki pe israf bi mana e tu do taba eh ba kini obodo aka yo ene ki are ka kini ina aduro aduro jo li ku ngata ni bai do mon ole ne du keti imawo sa ni do jo gele ba inegbake remi abeki inegbake emi ka awa ke ọrọ ajiri inegbakọ lẹ ẹka keju ajiri ni ẹmẹmẹ ko ẹ akpa bí ẹhùn ti kaka alẹ n'adzọ bá dájọ wa ẹyẹ kẹ ẹbà ńlá mọ ẹ akpa bí ẹhùn ti adúlọ ọdún mẹta dọ mọ si ati ti se kekele yìí lé ìhùn títí ta ìgòkè má ti gbẹkẹ go níka inegbake go ọlàkè má ti gbẹkẹ ka níka inegbake ka tó dáa lọ gbọdú apakó tsaka ẹnà àdùdé ńlá se yìí.

gbogbo ìgbò ọmọ ẹgbẹ́ ayá ohun ẹ̀dá agbẹ́ ní ẹ̀wọ̀n àgbọ́gbá ìháwù ohun àgbẹ̀rẹ̀ ẹ láyà ẹ̀tọ́ ìjọdégé ẹ̀bà ńgáma àkànyẹ́dùn wà lè ẹ̀ ìbéèlẹ̀ bá àmájíkàkà yàrá májà ìjúpejú yálé eke ọ̀hámadọ́ ọtẹ́gbù kìlẹ̀gbùdì wọn nẹ̀ náà ìkọrun dágbò máa na ìyá kọ. ungamune wake hey hey ambeke mapisi umachane hey hey eude eh, eh, lahia lakini kawalama imakunga na yaka eme yugumachi mawe ayi ngome yutoka ma hey hey wege enwa eh, yani ungaje ungana aka ngema kunga meka enga ti ma yede amayo kone lelo ngaji abu ngene ngeru maya ai kinge ole

ولم يؤمن بآيات ربي كما ديما نفايا وجون والعذاب الآخرة عذاب وجون با أشد وجنة وأبقى وعنوبة نعم أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى أفلم يهد لهم أيديها إتونا ومن إتجيدي ومن

tafsir al-bagawi ehuma yani afa lam yubayyin lahum al-qur'an ai dai ha qur'ani di bayani huma ne amma malele kam ahlakna qablahum min al-quruni abuka amado chalene kam ahlakna qablahum abuka qalu dogba nga ma min al-quruni ko ha moja amoja oja oja abi hiwi hiwi hiwi isha mi hiwi won jo atini akaro mo no quruni shami qarni imana buka kuma chegba ta kuma lu eh amene koko obo kamenu wa ki generation ya ba hmm aba koko ama e ma ro corni century de o we odo idelika kuruni chamo do wo we we we we so minal kuruni abo amoja we we we kuma waka kumalu le gudu ite yigede muman amalu ma nana nana nana ka kumalu ge aboge aboge dai ka kumalu iba fi masakini majalule yamshuna majalule fi masakini ehun yóò dùn ma majalule láfíà láfíà jálíkà kó yá ọ̀ ma ọ̀gá tù ma àlẹ́kùn máa jẹun kà ń ma a agolo tí ọlọ́dẹ lẹ́nu òkọ́wé dé ọ̀kọ́ láfíà máa yọ yìí ń àjá bá wa kẹrẹ̀ ma fi zálíkà ha àmàṣàmì olè lò hàn yín ọjọ́ kí mo àkógbà lùkàjì rùmá. ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى ولولا كلمة سبقت من ربك ìmá lówó kọlà kìlìgá mọ́gbádà púpọ̀ ọjọ́ ohun dú ẹ̀yìn gbùkọlà lẹ́dẹ̀ èké ọjọ́ àkíní àpàmà lògẹ̀ ní kí dé ẹgbà kọjọ́ ọkọ̀ alẹ́gbọ̀gbà lè ákè alùpọ̀jọ́ kàìdánwò min ba'di ma ahlakna al-quruna al-ula basaira lin-nas ojo akini ubi kamal ka kwe bazame na nibi musa koja nibi musa dawa ne ba ojo akini ba wona da halaka amal umma men kuma kuma amal amal umma halaka allahumma shige to dale ni umen liga ima logu kola ki liga mo gbada ku bo yo ndu e ka kini iya halaka ma pa ku tudu le hima gani ba ne kana lizama taki mamudu kema malugu kɔla lɛ niba azaba lɛ lizaman imamu du fɛma ila wa ajalu musamma ama ɛgba awujɔ liga ɛgba da tɛmɛ so imi abajɔ yi wa ajalu musamma si kɔla yi kiku bi ayi tukɛ kia manu aliyi isimida aliyi se wa ba iya yi mu di walewula kɛlɛmɛtu sabakɔtu rɔbika wa ajalu musamman lekana nizama imalu kuku kola lega mo gbada gbogbo ojú ẹ̀ka kí akpa malu rẹ̀ ní wà á yẹ́lu musamman kọjú àwọn lega ẹgbà dátẹ́ wọn àti gbàgẹ́nẹ́ náà làákàtẹ́ tá kí kú dẹ̀ kọjú lega ẹlẹ́ kàtẹ́ ńlá màá yín níbà lekana nizama ajaba kò má kalẹ̀ ìmàmù dùkú mà ìmàmù naam. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى نعم تبارك وتعالى فاصبر على ما يقولون هدو جاجا جاجا وجولا دوك ماكا هيا السورة جري يعني ماكا ما يروه سورة سورة تعالى mekụta maka madụrụ onwe ya ụmụ adụrụ onwe mekụyoyo maka madụrụ onwe ya nakia tuko nakia tu haya mashaallah mbo mashi walima ngo mako maka to doma monobule dafiya ya sha na karatu أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه كرمك الله كفاني السلام عليكم أعوذ بالله ما كان يبي دعنا معي من همزه ونفخه من الشيطان الرجيم من أمامه همزه ونفخه ونفسه دون o yi a tuko iza karata alkuran fa sai izbi lahi mina shi ka na raji magwai mai yaka yi amma ka tada ta wallahi wuja ne wuja ma gidan haka lafiya yau min hamdihi wa nafsihi wa nafsi amam amam amam amam amam laluko kidu ɛri ɛni kuma jɛn jɛn nege riya wala lɛ jɛnu ɛri ɛri ata hmm àmì mí náà hàmdìdì ọ̀nàkùnrin ọ̀nàkùnrin mọ̀mú kò bọ̀dẹ́. bisimilahi rahman rahim alhamdulilayi. gbogbo mẹ́kí ẹ̀ tó máa lè sí. mẹ́kí ẹ̀ tó à ọkà tó ọkà tí gàmẹ́dùn tó ẹwà kí ni àbílẹ̀jú ọ̀là kákàkiri abáyọ ọ̀là ọ̀là seventeen eighteen years ago òun àkàrẹ̀ seventeen ọdọ́ mi gbé ìbíọ̀wọ́ ẹ̀yọ. àmọ́ ẹ̀yìn ni abáyọ níjà alhamdulilayi mẹ́tí ẹ̀tí mẹ́rin ní ẹ̀tí kò má dá ayọ̀ yìí. ọjọ́ ó yí ilé mẹ́tí ẹ̀tí mẹ́rin ní ẹ̀tí ọjọ́ kò yí pamọ́ òyìn lábáyọ. tó dẹ́hùn mẹ́kí ẹ̀tú ìdè ẹ̀ ń kọjọ́ dọ̀rọ̀ kó yálẹ̀ medenia tu ide he ŋkɔ yɔdoro woko yali ani ɛgbadu kɛnya koji kur'ani kɛnya sibɛyani kur'ani ɛgbalɛ ŋa iye ŋa mun kuma ma tu sura eki de ba ɛgba ka ne bidu ja ne maka ŋun e ma doro ŋun ma kiyɛ tu iya ti iya ti ma ni di kuma ma tumi bi medina ti ka eki de si medenia tu o ja ne medina ŋun ma de yɔrɔ woko wa bɔn ti mamu da tiɲɛ ne da ti kur'ani ŋa ɛgbawo la mo ba wala mɛ kiyɛ tu ti mɛdɛ niyɛ tu i de kurani kɔsi mɛ kiyɛ tu di yɛn kuma dɔrɔn wɔn mɛdɛ niyɛ tu yɛ di yɛn kuma dɔrɔn wɔn to ami maa le ni kuma caka ni kɔnyu si to bɛ ba ko ni kɛ tibɛ ya ni to kɛ nu ma o de o ma ma kɔtɔmɔ i de yɛn kuma gbado to a kɛlɛ yɛ dɛ mo tɔ amina de a kɛlɛ b'a ye wa ayi a ye kiri n sisa ka teli ni gogi tura ye ko wa ya du ko ju a kɔ la jɛ jeeɗo cankuli ama yagunomo mayama kaye in weeɗo je gagagagaga yona dukuma kaye wa sabihi bihamdi rabbika ena du ɗo jo e fe qabla kului shamsi ɗo ɓa takolu kidu owodudu de takolu kidu owodudu de wa qabla gurubiha takolu kituñane o ala ser de eh, takolu kituñane o ala ser de

ma je masallaci ma wali ta dome anibi ngole do ma de da anibi bu bu bu bu bu anibi no yewan hatta ma mi sahabe baba ma molu ko ma shine zunuji abal ma ja ne uhe ma wane anibi sallallahu alaihi wasallam a ji ma kini cen ko ne wane ku he manya ne ami mali ma kan wa kini uhe manya ne ke wane ke kalol mi ba lo le do mo to den ma ni uhe cen ki se dimane ba ina wudu gini gedu lo mo ke ma ma woni e ta kan eh al ain wikau wikau sahi yeju si he ila ta fa idha namat al ainan yastatlaq al waqa ma yanni wika tan ke ju chine lo lu ku he mutu amma tan ko nugo he ke de ma ne ma ne taka hudu go e eh, enu ma zan imda eh, gigi ga wana mo ke kurukuru wɛ mu ci baabu man sɛ ka mu daari kpɔni kpɔni ɛɛ eh, ɛma eh, a bi tɔ ile lɛ ɛma daari ni tɔ anabi ami saa do jɔnma ma lolo lójú lolo lójú anabi mu dabi akɛrɛ kuma ɛn ti du aran dagun bɛ wan ka gbeji o du anabi dabi masalasi subhanallah ami saa do ma yaari da anabi gba kuma jɔli jagbɔ.

ọwọlisa ana ile ile ọwọ yi ŋa li ŋa o du ẹŋọ tsɔ ọbẹ ipo maa yi mudonu ọwọ mẹta ẹgbawo ya fọsabi ẹdodo ọjọ ẹdodo ọjọ fẹ wà àtọrọ fanahari manyu eji ikọ ọrọ ka ẹgbakọrọ ka anya tsani àtọrọ fi ọmẹ ọrọ dẹ ẹgbakọrọ ka eyi ko eti báwọn lẹ́lẹ́ ẹgbà tó lọ́wọ́ bí sọ ọ̀dọ́ mọ̀ ọwà zuhuri rẹ̀ ẹ̀lẹ́kọ́ tó bá bọ̀ máa ní ní àtọ̀rọ̀fà nàhárì amadu àná wal لعلك ترضى ترجى يكد يكنك بقوة نعم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى نعم. wala tamudanna ainihka lakini iju eda tamuddu ama do almadu ti iran iran jiji boro de lakini iju e boro wa no lakini iju e tilo ila ainihka iju e mi je do tilo adu bi boro ila ma metana enwi ka azwajan amuna olaka minhum eh amuna olaka ma azwajan amúnà ọláka ìtàmọ́kọ̀kọ̀ yà àwọn ọjọ́ mìíràn mìíràn amun bí máa ná asinafan alùpùpàdọ́ àìtọ́ sí ìrìnlẹ̀ bàgàwí rẹ̀ ìlà máa mẹ tánà bí azuwajan àì ìlà máa mẹ tánà bí azuwa asinafan mìíràn náà ẹ̀ náwó àmìlẹ̀ náà ànúwà àmìlẹ̀ náà amúnà ọláka because ṣé ọmọ ẹ̀kọ́ dúnìá dúnìá amúnẹ̀kọ́ máa dó dúnìá yìí máa ṣe ní class class amali amadi imani domo ama kafiri domo ami almukhlisina domo ami almunafiqina domo so to dale alkamule choja oja yi ogenele azwajan amuna olaka. minhum zaharatala minhum kwehuma amuna olaka kwehuma enko enkuma chiuma ba meki yu genu ibeilen zaharatal hayati dunya enwe ka chiuma

kani mno maye eh, daki wane nganya do moto le <laughs> Allahu akbar ile me gu jaga yi unyi me me ne ile gu jaga yo linafsinahum fi arziki laka kuma atini chuma juma yi wa rizqu rabbika arziki ojo e ga dunga mun ojo na yi khairun unyatule wa abaka wa ngo bobo bibele aliko ama ah, yo ka tuka chile wudu lele hmm kagini akarabo ashi bayani kakulele de ayni sayyidina umar bin khattab radiyallahu ta'ala anhu egba kan ni pa mo ya o ti hayin yayin ma shi ingo bu ko te ogbodu amo ya npa kuchaka o ko machaka o ko ma ko bulaba wala na duka ti no ja ito to gi ma boy eh negba ki awa ko no bula pe bi chiri ankule na sei kwa nabi sallallahu alaihi wasallam ma kanyace ama kanyace ba nabi sallallahu alaihi wasallam yani on ameba anya dunga me kana yali ola me onge dunga me nabi mona malkinyo kokolo betema kama yogo mi gen ma megego e ati ni gen me on kishuma tete suratul ahzab because ola lebi wa oyo lele oyo oyo oyo angumaru ti ataka

يا أيها النبي كل أزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتئكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله ودار الآخرة فإن الله أعد له للمحسنات منكن أجرا عظيما ojú àti ní dadu kí n yà because ma because màá ma màá ní ẹ̀ngọ́ gbọ́ ẹ̀ngà máa yá wọn ẹ̀ lẹ́lẹ́kẹ́ ẹ̀tì ńgà máa ma je we ní ani bi àkọ́kọ́ ní. àbẹ ogun bá tẹlẹ gíga lóde gíga tí ó máa mọnú obìnrin máa máa ní ẹsìn mọtò ẹwọ rẹ yìí ìwé màkú ẹnu pa ọwọ olúwẹ máa yọ yọ yìí ẹwọ ọgọ ìwà àti ńláma ẹdá alùpùpù ọgọ ẹ làǹgàmà ukwu ẹkú náà holland ọgọ ẹ làǹgàmà gbogbo ọgọ ẹ làǹgàmà ìjàmbá ọgọ ẹ làǹgàmà ọgbọ gbúmọ ẹnu kàmá dùn yọ wíkẹ dáa ẹdọ gbàgbó ṣaka àní bí omi ma, máa tọ ẹ máa ń dẹ níbà àmàkú ẹ yàtí àyàn ẹbí ẹtọ ìdá imona waltinyo ojo akida da biya kare mu ri amda biya ye to me ya me ya me amda me ya duru ka ola ale ka ngoru ku ama ya kuma ngol ngoru ye ni oyi oyi ngoru wa ya wa ojo aka ka ome akito imudi enyi na imeti ni enwu dukene na aka na adibi ki machine ko mi abaje mana ko weke choli me ko etini kadi eja cheda

tí àgẹ́rù ní kà máa kẹ́hẹ́ ní ẹ̀rọ máa kẹ̀já ló wọ́n àgbọ̀nà obìnrin mẹ́gbì ti dùá ẹ̀wọ̀n lè kó wọn náà báyìí wà ẹ̀rọ bọ́ oyè ìyá nílẹ̀ ló ẹ̀ bíkọ́sì ẹ̀kẹ́jẹ́ àkìní mẹ́dárù fíógòdó kí a lọ. tọ́ tó ìfẹ́ ọmọ an sai na umar shi ne raku wani biyan a tuwa ku mu ikon wani biyan yanke a tun aku dai annabi sallallahu alaihi wasallam <laughs> ne to to dile ibe telma ngi ko yo ci ngamu ni lille ke bobo ke kai ulaika qaumun ujilat lahum tayyibatum fi hayatihim dunya abele ngwe fe ngari ma ba oye kam kuna jungu mai ho dunya ete kichita ke goda bana akini oyo ci ngama ci mu mini lomo yimi na'am alutuja yake dogba wa'mur ahlaka bis-salat wa'mur ahlaka bis-salati was-sabir 'alayha la nas'aluka rizqan nahnu narzuquk wal-'aqibatu lit-taqwa wa'mur ahlaka bis-salat doda ngabuwe kumacho was-sabir 'alayha unugunugwe ka gide patobi la nas'aluka rizqan ate nini enwe kidulu ba imdi yeye fi mo olile aatu enini e un sitake ko na riziki e un sitake ane olile chaji wa romo in la nasaluka rizqan awa ate ni na riziki bi maana e un kicho ji ate ni na riziki ni bi maana oyo ni adu yeye fi mo ma adu no han wo se tini ngete ni irwa yu amugbae iyaru yu akodwe ude yeye ko la nukallifuka an tarzika ahadan khalqina ولا أن ترزق نفسك an tarzuka nafsaka udu arziki amun aruno han udu arziki waliwe adi nujudan nahnu narzukuka awada arziki we wal aqibatu littaqwa ufujo memele amasu fojo amanile na'am وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى وقالوا ما لولا يأتينا بآية ẹ̀hùn e ṣúgá kà níbi má de da wọn akọ̀mọ̀ má da wọn ìmá wa wọn pa ẹ̀hùn ayéku ní ìta púpọ̀ ojú òun dùn ọjọ́ àkáwà alẹ́m tààtìhìm àìdẹ́ àdó àkíní ẹ̀ẹ́dáhùn alẹ́m tààtìhìm àìdẹ́ ìwà kẹrẹ̀bá ma ní ìkìrá kìrá hamza ma ní awalẹ́m yá àtìhìm ìwà abuman hmm, ala amadu aliju kọ́ ìgbà. awa emiya ta aliju al-mukhatab alam ta'tihim bayyina ai dai ha iwa karabu man abireju ma fi suhufil ula yake bi wata kada gbele an ayi ko ayi ku yila duka adun adakar ba mun gbele man bayani mun na'am ولو أن ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك فنتبع آياتك من قبل أن نذل ونخزى وقالوا معك ولو أن أهلكناهم الله يني ما شاكنك هلاك ما بعذاب فعذابا ما شاكنك وكاو ما هلاك بأي عذابا min qablihi dogbata ko nugu nugu nu sheki wa karabu ma aka ma zaba duwa en wa mun ma sinika ma shuma wa ji tana jama ma gini le ya qul mama yani rabbana o ojo laula arsalta ilaina rasulan imam da wani sheki farwa le eh kana tabi ayataka wallahi wani ce ma amali baya yau min qabli an nazila dogbata wa naqza take azillu fa alfizi maana masukiti dogwa taka tukatai manyu enga wane kide ke da kare boa yi take da kare boa imam da wuri shepe tagi gota kem kalile ba ba kalimon na'am qul kullum mutarabbisun fatarabbasu فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى قل الله تبارك وتعالى يعني كل أن دو mutarabbisun ma ya juta ne to da makafir aka ne da kini a adi juta ne kaga lo ke ku yile abodu ku ma ko lo gi ku ya ka gre ba ma cha ku yila ya ola wa ji de ne ya gre ba ama tuwa jo gi ma cha ku yila ya ma cha nu ne gi ay bola man ma cha nu ne gi ale bu man so le ga ma ne cha ka ne cha ka jo ko wa ji ka ya jo yo me yo gi da agbo do me wo le wo ya gele wudu ma ya juta ne ma ne <laughs> ya lu ha ẹ̀yà bá mi lẹ́yìn ọgá alùháì àgbà ọyọ́dúkọ̀ yọwọ́ ẹ̀wọ̀n lẹ́yìn ọgbà ẹ̀wọ̀n náà yọgbà yẹtẹ̀rọ bẹ̀ tún nàbí kò máa ezu tánì torúkú máa ga alùkò wá àti máa wọ́lù lẹ̀gẹ̀ kí àṣà kẹ́ngẹ̀ jẹ́ lẹ́mẹ̀ẹ́sì ni oṣù ọjọ́ mẹ́jì àmọ́ nà wọ́n yí tánà ẹ̀yà mi lẹ́yìn lànà lápá hà kullun mutarab ene du kele ko madu kita na unzi amu guru ga ngo kita na ngame ka galu kile anu ga ngode me ko yila ya ko me ko yila ya ango e kita na ngome fatarabbasu to dale ma e kita na yake o ama ene du ene ene du ene du madu kita na o gala ma ngode kita na ngoye fasatalamuna me munda anya mafa kin kazab ajemo jo ya ko jo kwane ya min asrabu min ashabu sirat sawi abun ya ci bukuma dai wọ́n ni tẹ́dà bó yá ti bókùn máa dójú tọ́nà ẹ̀kẹ́ mẹ́yàmà ìmúdà tí a yọ ẹ̀mẹ́mà ọjọ́ ọ̀nà tak mẹ́yàmà ẹ̀kẹ́ subhana wa bihamdik ashhadu an la ilaha illa anta igde mo adu ko ji suratu suratu taha ojo mun anya ko ne pai suratu al anbiya subhana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik